n tí mo rò pé ó fẹ́ dáwọ́ wòólẹ̀ láàrin wa kò ju pé nígbà tí wọ́n dé èmi àti wọ́n jọ ṣèpàdé one on one nínú yàrá wọn ní private residence wọn àwa jọ sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí náà ni la sọ mo dẹ̀ ṣàlàyé bí mo ṣe jẹ́ nílé ayé lára fún wọn torí mo mọ̀ pé wọ́n ti gbọ́ ohun tó pọ̀ ó sì dáa kan gbọ́ sáìdì tèmi náà mo ṣàlàyé fún wọn pé nǹkan yẹn ọ̀kan lèmi ò ní ṣe mi ì ní ṣàlàyé ìran mi ìdílé mi ní social media ẹni tó bá fẹ́ gbọ́ kó wá bá mi nù lé ó gbọ́ kó ṣàlàyé fún kábíyèsí ẹni tí ò bá wá tẹ́ lọ́rùn òun lọ́mọ torí pé kí n máa ṣàlàyé bí ìgbà téèyàn fẹ́ jákun ẹbí ni torí kò sí bí màá ṣe sọ tí mi ní kọlu bàbá kan tí mi ní kọlu ẹnìkan tí mi ní èmi ò sì fẹ́ kọlu ẹnìkan kan. now nígbà tí mo wá ṣàlàyé fún kábíyèsí mo fi àwọn dọ́kúmẹ́ǹtì kan hàn kábíyèsí lẹ́yìn ìtàn tí mo pa lẹ́yìn àlàyé tí mo ṣe mo tún wá fi àwọn dọ́kúmẹ́ǹtì kan hàn wọ́n kábíyèsí wa sọ fún mi pé pẹ̀lú àlàyé tí mo ṣe àti dọ́kúmẹ́ǹtì táwọn rí àwọn fún mi ní ninety eight percent pé ọmọlé ayélára ni mí kí n tó dìde wọ́n tún ní imam wọn ní sáà kábíyèsí àwọn sọ di ninety nine percent a sì kíra wa lẹ́yìn ẹ̀ wọ́n wá béèrè gbèrè lọ́wọ́ mi pé bọ́rọ̀ yìí ṣe rí i torí pé àwọn mọ̀ pé àwọn èèyàn wa wọ́n sì máa máa wá ọ̀nà wo làwọn lè fi yanjú ọ̀rọ̀ yìí kí n gba àwọn nímọ̀ràn gẹ́gẹ́ bí ọmọ sí bàbá ó yìí sọ pé ẹ ṣeun wọ́n ní ìmọ̀ràn tí màá gbà yìí lákọ̀ọ́kọ́ òun ni wípé àwọn tí wọ́n ń wá báyìí ẹ sọ fún wọn pé ẹ̀yìn àwọn bàbá yín tí wọ́n gbéṣẹ̀ lánàá ni wọ́n ṣiṣẹ́ yìí ẹ sì ní túṣe àwọn bàbá yín wò tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ àlàáfíà ó dé lẹ́ẹ̀kan náà ìmọ̀ràn àkọ́kọ́ tí mo fún wọn nìyẹn kábíyèsí sọ fún mi wípé àwọn ò lè lo ìmọ̀ràn yẹn kí n mú miín wá now mo wá ń rò lẹ́mìí tèmi pé àkínúdé tí kábíyèsí ò lè lo ìmọ̀ràn yìí torí ipa ti rí irú ẹ̀ tí kábíyèsí ò tí ì gbàmọ̀ràn yẹn tẹ́lẹ̀ lọ́dọ̀ mi àbí gbà lọ́dọ̀ ẹlòmíì tí wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ bíi méjì wá ilẹ̀ seminary seminary ní um, theological school tàwọn baptist tó tẹ ẹ̀pọ̀n àpótẹ́ ẹ̀kọjá wájú ẹ̀kẹ́ tó débi ìgbà tí bàbá kábíyèsí dé ó di issue àwọn olóṣùpá àwọn fámìlì tí wọ́n ní ilẹ̀ yẹn wọ́n dìde lẹ́yìn yẹn wọ́n kọ̀rọ̀ yẹn wá dọ̀ wọ́n ibi tí bàbá yanjú ẹ̀ sí náà ni pé àà báwo ni ilẹ̀ yìí ṣe rí wọ́n ní bàbá kábíyèsí àná ló yọ̀ǹdẹ̀ fún wọn tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí bàbá kábíyèsí àná ṣe yẹn àwọn dúró bẹ́ẹ̀ àwọn náà ò ní kú ńbẹ̀ ẹni tó bá wà ńbẹ̀ láàárín sẹmínárì àti olóṣùpá ẹ lọ ṣẹ́tù ẹ̀ níjọ́ tí kábíyèsí ti sọ bẹ́ẹ̀ àlàáfíà dé sáàrin wọn lẹ́yìn ẹ mo fẹ́ tó má pẹ̀rẹ̀ mí wá ní àájẹ̀ à ń pe ibì kan ní ìlú kan ní àájẹ̀ lÓgbómọ̀ṣọ́ ń bí ọba méjì ló wà ń bẹ aláàjẹ̀ àti aláàjẹ̀ ológo kéèsì yẹn dọ́dọ̀ bàbá pé ta ni authentic aláàjẹ̀ nínú àwọn méjèèjì tọ́lá àwọn méjèèjì náà ni wọ́n láwọn ní sẹtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ tó sọ àwọn di ọba ìbéèrè tí kábíyèsí béèrè náà ni pé èwo nú àwọn méjèèjì ni Ṣọ̀ún àná fọwọ́ sí wọ́n sì náwọ́ sí pé léyìn àà tó bá jẹ́ bẹ́ẹ̀ ni èyí tí wọ́n náwọ́ sí yẹn náà tí Ṣọ̀ún àná tó fi jẹ tó faramọ́ lèmi náà faramọ́ ó pọ̀ bẹ́ẹ̀ o tí mo lè máa sọ lọ tó ṣe pé lórí ibi tí bàbá tàná gbẹ́sẹ̀ sí lórí ibi tán gbẹ́sẹ̀ sí làwọn náà gbẹ́sẹ̀ sí kí wàá ní ìnà kí fi sórí tọ̀bọ̀ ò ṣe bàbá kábíyèsí sọ pé àwọn ò gba ìmọ̀ràn yẹn tí mo mú wá mo ní mo nímọ̀ràn míì wọ́n ní kí n mú wá ìmọ̀ràn míì tí mo tún ní òun ni wípé ẹ sọ fún àwọn tí ń bínú àwọn fámìlì wa yìí pé kí wọ́n lọ sí kóòtù nígbà tí tàkọ́kọ́ wọlé ẹni kan lọ kóòtù wọ́n ní wọ́n sọ fáwọn pé ọba kì í sọ fún èèyàn pé kó lọlé ẹjọ́ ọba máa dájọ́ ni ọba máa ń parí ọ̀rọ̀ ọba máa ń ṣe nǹkan kan ni tó wọ́n wá ní kí n tún mú mi wá onímọ̀ràn kẹta tí mo tún lè mú wá ni pé ẹ máa wò wá ràn gbàtítà kọ́kọ́ wọ́ọ̀kì tí kẹtẹ kejì ẹ máa wò wá ràn wọ́n ní òkè wọ́n lẹ́lẹ́kẹ̀ẹ́ta tí mo mú wá yẹn làwọn á ṣe báwọn ọmọ wò wá àwọn ò ní wí nǹkan kan a sì kú ń bẹ èmi àti wọn nìkan èmi àti kábíyèsí nìkan lọ̀rọ̀ tí mò ń sọ fún yín tọ́ aláwọn máa wò wá wọ́n sì ń wò wá ìwà mọ níjọ́ tí wọ́n fi pé wíwò yẹn ti tó tó fi di iṣu ìyẹn nìyẹn bẹ́ẹ̀ ṣe rí ohun tó wá cause problem gangan ni pé mo wá ń gbọ́ nígboro ẹ̀sìn ọ̀pọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tó bá ti ṣẹlẹ̀ báyìí ó tó social media nìyẹn lẹ́ẹ̀kan náà mo wá ń gbọ́ káàkiri pé àwọn dọ́kúmẹ̀ntì tí mo present fún kábíyèsí yẹn ẹnìkan lọ bá bàbá láàfin ó sọ fún wọn pé òun lòun bá mi fọ́ọ̀jì àwọn dọ́kúmẹ́ǹtì yẹn mò ń gbọ́ bẹ́ẹ̀ nígbà wọn sọ lójú mi tó ṣọ àwọn wò ń tèmi ni mo ṣàṣe wá ń gbọ́ tí mò ń gbọ́ ó wá ti ń di tí ó ní mi là ó ti di pé àwọn èèyàn wọlé nígbà tá a wọlé tí mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lọ wọ́n láwọn fẹ́ káwọn wọ́n láwọn fẹ́ kí ìyá lórí àwọn tí wọ́n mọ̀ ló ti dá àṣà àwọn tí wọ́n mọ̀ yẹn ká jọ jókòó èyí tí wọ́n bá mi ṣe kí wọ́n mú wá wọ́n wá sọ ọ̀rọ̀ kan jọ náà wọ́n ní bàbá kábíyèsí ẹ̀ á dáa kẹ́ tètè gbígbèsè yìí o láti pe ẹnìyẹn wá o torí pé kíní yìí ń bà mí lóko jẹ́ o ó ń bà mí ló kọjá òun mo sì mọ̀ tún mọ́ ẹ o ẹjọ́ o ò sọ bẹ́ẹ̀ wọ́n á sọ fún ọ pé torí pé tẹ bá ti ẹni yẹn síta ẹ bá ti síta ẹ láǹfààní àti mú àwa ọ̀daràn méjì ìlú tí ẹ fi nísinmi mo lé mi ọ̀daràn ni mí ẹ kàn ra mọ́ mi báyìí ni ẹ sì fà mí fagbófinró ẹni tó fọ́ọ̀jì dọ́kúmẹ́ǹtì yẹn gangan gan ọ̀daràn ló ń nà ẹ mú un náà báyìí ẹ sì fàfà fún agbófinró oníkábíyèsí ẹni yẹn tí ẹ bá ti síta ẹni yẹn wọ́n á pè lọ́daràn ayé máa máa fẹ́ sọ pé ní tí ò ti ọ̀daràn síta náà wọ́n á pè lóko mi tí ọ̀dà torí bẹ́ẹ̀ kábíyèsí ẹ ràn wá lọ́wọ́ ẹ ti ẹni yẹn síta á fojú aṣebi hàn tó àpò láàfin jọ kábíyèsí ni kí n má wọrí àwọn àṣìṣe lórí ẹ̀ bí mo ṣe délé ilé ẹ̀ ò kò dúró lára mi dáadáa mo tún ya lóde pé ó ní ẹ sọ fún kábíyèsí mo pe Prince Samuel mọ́gàjì bọ́láńtà mo pe àwọn náà pé báyìí báyìí o ẹ bá ń sọ fún kábíyèsí kí wọ́n ti ẹni ẹ síta mo pe mọ́gàjì aburúmọ́kù ẹ sọ fún kábíyèsí o kí wọ́n ti ẹni ẹ síta mo kí bàbá baálẹ̀ mọ̀ sífà àwọn àgbàlagbà ìlú ni mo ń dákọ fún yìnyín ẹ pé bàbá kábíyèsí kí wọ́n ti ẹni yẹn síta torí tí wọn bá ti síta tó bá di pé ẹ̀mí mi ò lè gbé mọ́ tí wọn ti síta táriwó dẹ̀ ń lọ social media ní gbogbo pe, pé fake document ni ó wà lọ́wọ́ mi àmì ìní dúró dijọ́ tí. Eh, tí security report máa sọ ní ọ́fíìsì wa pé àbí táwọn èèyàn competition sí ọ́fíìsì wa pé ẹni tó ṣiṣẹ́ pẹ̀lú yín rí iye o ọ̀daràn ni tó bá rí bẹ́ẹ̀ nǹkan burúkú ni o gbà mo wí wí wí wí wí wí tí mi ò gbọ́ nǹkan kan lórí ẹ̀ ni mo fi sọ ọ́ síta. now èyí tí mo rí pé ó kọ̀ sí i àìgbọ́ra-ẹni-yé mọ́ láàrin èmi àti kábíyèsí nìyẹn mo sì tún ń fàsìkò yìí rọ bàbá wa kábíyèsí ẹni tí ó lóun bá mi forge document nìyẹn kí wọ́n tì í síta tẹ́nìyẹn bá jáde lénìí tó sọ pé òun lòun bá mi forge document tó wà lọ́wọ́ mi any of my document any ni mo sọ o mi sọ pé kan o torí pé mo gbọ́ èmi àti bàbá kábíyèsí ń sọ bẹ́ẹ̀ fún mi mo gbọ́ ni lọ́wọ́ akábíyèsí sọ pé kì í ṣe àwọn academic document mi ni wọ́n ń sọ pé àwọn program bro àwọn program broker ọ̀kan nínú àwọn tí mo fi hàn wọ́n níbi tí wọ́n kọ biography mi sí bóyá ńgbà tí mò ń wé láwà ní ìmọ̀ọ́mù àdíàmù ní Abẹ́òkúta àbígbà tí mò ń wé láwà ní ìmọ̀ọ́mù Kóró Akẹ́ àti Shehul Islam ilẹ̀ Kóró tí wọ́n kọ sí wọ́n ní mò ń gbọ́ pé wọ́n sọ pé mi ò mọ̀ torí àwọn kábíyèsí sọ bẹ́ẹ̀ fi mi pé wọ́n ní àwọn àwọn irú àwọn nǹkan yẹn làwọn yẹn nìyẹn sọ pé àwọn bá mi forge ok wọ́n ní ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n ní mi ìwé láwà ní àdíàmù ní abẹ́kúta nìyẹn àbí mi ìwé láwà ní ìmámù òpóró aké àti sheu islam lẹ̀ òpóró lábẹ́kúta nìyẹn àwọn tí wọ́n wé fún mi ń bẹ láyé prógráàmù ọjọ́ náà ẹni tó bá fún tó bá lóun lòun forge tó bá jẹ́ yẹn náà ni ah tọ́wá lè prove ẹ̀ criminal náà ni mí torí ẹ̀ mo bẹ bàbá kábíyèsí mo tó ń fàsìkò yìí rọ̀ wọ́n ẹni tó wá bá wọn yẹn tó sọ pé document any of my documents òun lòun fọ́ọ̀jì ẹ̀ kí bàbá kábíyèsí ti ẹni ẹ̀ síta ká mọ̀ now ìyẹn nìyẹn ṣe é rí ọ̀rọ̀ dídi ìmọ̀ọ́mù mi lógbòmọ̀ṣọ́ torí pé ọ̀rọ̀ kan wáyé lórí ẹ̀ Imam sọ pé kì í ṣe ọba ni ó fi òun jẹ ìmáàmù ẹ jẹ́ ń sọ bí mo ṣe sọ kí n sì sọ bó ṣe rí jíjẹ ìmáàmù mi àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ni wọ́n yàn mí ní ìmáàmù torí pé mo emerge níbi screening ni ìgbà tí wọ́n yàn mí tán torí pé screening tá a ṣe gbangba láti ṣe gẹ́mọ́gà yìí sọ lẹ́ǹkan àkọ́kọ́ ṣèkan nínú fámìlì ọ̀rọ̀ ọ̀tàn ìtàn náà lápá fúnra wa nínú ẹbí ńgbà tá a gbọ́ra wa yé tán ni wọ́n tó screen wa within the family sọ́ni tó bá sọ pé kì í ṣọmọlé ayélára ó kàn ń wí tó wù mí torí pé in the first place tí mi ìbá kẹ́ ń ṣọmọlé ayélára báwo ni wọ́n ṣe máa rán mi sí mi pé kí n wálé ṣé wọ́n he mí ń títì ni ṣé mò ń lọ street ni wọ́n kàn sọ pé máa bọ̀ ọ̀rọ̀ bó ti yé ìtàn tó bá wo kálukú ló lè pa torí pé ẹni fẹ́ tún nǹkan ṣe àtẹni tó fẹ́ ba nǹkan jẹ́ kínní kan náà ni ó sọ now Abẹ́òkúta ni mo wà tí mo ti ń ṣiṣẹ́ Ọlọ́run sì ṣàánú mi gan wallahi alazim lọ́jọ́ orí mi wà lọ́wọ́ ọlọ́run ṣàánú mi torí pé ọlọ́run nìkan ló ní nǹkan tán o ṣùgbọ́n mi rò pé kinní kan bẹ téèyàn lè sọ pé òun ń fẹ́ láyé níwọ̀n bá tí ó tẹ́ mi lọ́rùn tọ́lọ́run ṣe fún mi o mi rò pé kinní kan wà tí mi tí ì ní nígbà tí mo wà lábẹ́kúta alhamdulilayi rabbil alamin kò sí ní téèyàn fẹ́ jẹ́ tó bá ti kí tán in tó lágbára jù tó lè jẹ́ náà ni kò jẹ́ lè mọ́mú ó ti jẹ́ ìmáàmù lábẹ́kúta ìmáàmù òlu ni mí lábẹ́kúta ọlọ́run kan fi ṣe sàárà fún mi ni torí pé kì í ṣe pé mo mẹ́rí ìtì ẹ̀ gẹ́gẹ́ bíi pé mi ìtì ẹ̀ yìí sọmọ abẹ́kúta and that was that was the first thing tí mo sọ fún bàbá ìmáàmù ẹ̀gbá bàbá ìmáàmù ẹ̀gbá tèmi ti ń bẹ láyé wọ́n wà lórí láti bí ẹ̀gbáǹgbà náà nígbà tí wọ́n rán ni sí mi nípòró pé kí n wá mo sì dé wọ́n ní afẹ́ fi oyè méjì kan dá ẹ lọ́lá a fẹ́ fún ẹ ní mọ́mú òpóró akí a sì fẹ́ fún ẹ ní Sheikhul Islam gbogbo ilẹ̀ ìpóró à wọ́n ní bàbá mi kì í ṣe ọmọ Abẹ́òkúta bàbá ìmọ̀mọ̀ ìgbà ń bẹ láyé bí wọ́n ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí nǹkan méjèèjì ńlá látẹ̀ dákọ̀ yìí àwọn ọmọ ìlú ni wọ́n máa ń ní bàbá sì sọ ọjọ́ náà pé ṣáà sọ pá àmọ́ ni àmọ́ àfi dá ẹ lọ́la ni bàbá ìmọ̀mọ̀ ìgbà ń bẹ láyé wọ́n wà lólórí wọ́n wà ní wọ́n wà lólórí rátìbí níta kọ́kọ́ àwọn ìmọ̀mù ẹ̀gbá níta kejì ìgbà tí mo fi jẹ ìmọ̀mù àdíàm ìyẹn náà dá wàhálà alẹ̀ tí mo fẹ́ jẹ ìmọ̀mù àdíàm gbà yẹn àwọn tí wọ́n jọ mọ bíbí ẹ̀gbá sọ pé rárá o ẹ gbọ́dọ̀ gbé oyè wa fún ará àta bàbá ìmọ̀mù ẹ̀gbá tèmi wà lórí rátìbí gbà yẹn bàbá wọ ọ̀run ṣolú ni ìmọ̀mù ẹ̀gbá gbà náà bàbá wa ìmọ̀mù ìmọ̀mù ẹ̀gbá tèmi ni wọ́n lọ sọ fún bàbá ọ̀run ṣolú pé rárá o ẹ fi ilẹ̀ o káwọn bá béèrè pọ̀ mọ́ ọbúlé sọ pé ọmọ bá ń gbọ́dá wà tó mo sì wé láwà nìyẹn kí bàbá ìmọ̀mù ẹ̀gbà tèmi nígbà tí wọ́n di ìmọ̀mù ẹ̀gbà kan tó wá fún mi ní ìmọ̀mù kóró akí àti ṣéwùsùlà mo sọ bẹ́ẹ̀ fún wọn pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí náà tó bá ṣe yí pé kákọ́mọ ń kéwú ọmọ nǹkọ́mọ ń kéwú mo ní ilé kéwú tí ì ṣe ilé kéwú abẹ́ ilé classrooms tọ́lọ́ nǹkan fún mi tá a kàn ń pàànù mọ́sálásí tọ́lọ̀ nǹkan fún mi fún ara mi tí mi ìgbà donation kan mọ́sálásí rí láyé tẹ́ ẹ bá débẹ̀ ẹ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mi ì sì gba donation rí láyé fi kọ́ ọ wà lábẹ́kúta ń bẹ̀ ọlọ́run ti kọ́lé fún mi kí n tó kúrò lábẹ́kúta mò ń lo mọ́tò àwọn ìyàwó mi méjèèjì ń lò tó kì í ṣe pé bóyá nítorí pé kò rí kinní kan rí àbí nǹkan mo sì níṣẹ́ tó dáa lọ́wọ́ mò ń ṣiṣẹ́ pẹ̀lú civil defence nígbà náà lọ́hùn deputy superintendent of corps ni mí ní civil defence ẹni bá ti dé ráǹkì yẹn ó lè di dp ọlọ́pàá ta ni mo sì wà ń bẹ̀ ń ni àwọn colleagues mi tá a jọ wà ń bẹ̀ ń gbà yẹn àwọn tí wọ́n ti di chief superintendent wà ẹlòmíì tó ti di assistant commandant wà nísìnyí so torí ẹ̀ kì í ṣe pé bóyá kinní kan ni mò ń wá tá a fi sọ pé bóyá torí pé kò rí kinní kan ní àbí nǹkan kan wọ́n rán mi sí mi ni mo sì wá mo sì dé a dẹ̀ contest nínú ilé a pàtàn fúnra wa ọ̀rọ̀ yíra wa wọ́n screen mi nínú ilé àwọn tí wọ́n jọ screen wa nínú ilé wọ́n rò pé bóyá wọ́n ṣèrú fáwọn ní muslim community ni wọ́n fi set up independent panel inú mọ́ṣáláṣí wa iná ti ṣe èmi ò ṣerú tábìlì yẹn rí láyé tí wọ́n máa ṣe ń tábì fún yàn ní gbangba bá a ṣe jókòó yìí ní gbogbo ayé pé ń jọ́nà wọ́n sì ń gbé wa ní ìbéèrè a sì ń dáhùn èmi ẹni tí wọ́n fi ṣe ìmọ̀mọ̀ àfin àfa Habib àti um, àfa Miftahudeen àwa mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sì pè ń jọ́nà nìyẹn skrini yẹn ni mo ti emerge gẹ́gẹ́ bí ìmọ̀ ni mo fi sọ pé mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ló yàn mí ní ìmọ̀ lẹ́yìn tí ó tẹ́ wọn lọ́rùn tán ni wọ́n mú mi lọ wájú kábíyèsí sọ ìyẹn nìyẹn bẹ́ẹ̀ ṣe rí um, èyí tí wọ́n wá ń sọ pé bóyá mò ń sọ̀rọ̀ àbùkù sọ́ba nǹkan kan mi ìfẹ́ rántí àwọn kìnìún yẹn mọ́ wà kìnìún. ẹlẹ́bọ. ok. ẹ̀dẹ̀ ní ẹ̀yin ò ṣe bíìgì tí o. ok. ok. ok now ẹ jẹ́ ẹ jẹ́ now now ó ti yé mi ó ti yé mi now ó tún bá jímọ̀ mi gbogbo ẹ̀ ló wà online gbogbo ẹ̀ pátá jímọ̀ tí mo kí kọjá yìí òun ló di one hundred and fifty one òtúbà tí mo ti ṣe gbogbo ẹ̀ wà lórí YouTube ó wà lórí Facebook ó dẹ̀ wà ní ó wà ní Telegram ó wà ní a lè ráwọn links yẹn míì ní Instagram ó wà ní a lè ráwọn míì ní Twitter so ibi tí wọ́n bá ti rí ń bẹ̀ pé mo búyàn kan mo jáde èmi ò bú ẹnì kankan mo ṣe rútúbà mi ní mo ṣe wáàsí mi ni gbogbo wáàsí mi tí mo dẹ̀ ṣe pátá wọ́n ń kó léètì yẹn lọ́wọ́ ká lè mọyì ẹ̀ mi ì tí ì mọyì ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà pátá kò sí wáàsí mi kan tí mo ṣe látìgbà tí mo ti di imam tí ò sí ní YouTube tí ò sí ní Facebook èyí tó bá gé èébú ń bẹ̀ ọmọ jáde àìfi rútúbà gbúyàn à ń ṣe wáàsí mi ìyẹn nìyẹn bẹ́ẹ̀ tọmọ ègbọ́ ẹnì kankan pẹ̀lú túbà mi now league of mormon alpha èèyàn ni mo pe league of mormon alpha ní ẹlẹ́bọ ó kàn ra ọ̀rọ̀ yẹn ni ó bó yóò wò pé kò sí tóun lè sọ tóun lè fi wín ní àti yín torí pé ó mọ̀ pé ẹ̀yìn league of mormon alpha lẹ́wà lò lẹ́jọ́ kò ló fi sọ pé wọ́n pè yín lẹ́lẹ́bọ kí ló lè bá a bí ló jẹ́ ẹ̀yin ẹ̀kan bí léèrè ni pé kó mú fídíò kílípù ẹ̀ wá ibi tí mo ti sọ pé league of mormon alpha o ẹlẹ́bọ nìyí tẹ́nìyẹn ò bá ti rí nǹkan yẹn present tẹ́ ẹ gbà pé tẹ́ ẹ bá fẹ́ tó láyìn àwọn onírọ́ ẹ fi ṣe nà kí ìbò wọn. lẹ́yìn náà ó ní ẹ̀yìn èmi lèmi ò bá league of women alpha ṣe yes tó bá jóbìnrin ló sọ nà kí ìbà onírọ́ lòun náà gbọ́dọ̀ jẹ́ tó bá jọkùnrin ni ó gbọ́dọ̀ jẹ́ nà kí ìbò làám fáwọn onírọ́ ìdí ni pé èmi tí ń ṣe legion mọ́mọ́ ní alpha kí n tó di imam lógbómọ̀ṣọ́ lábẹ́ bàbá wa ìmọ̀mú ẹ̀gbà ni mo ti ń ṣe legion mọ́mọ́ ní alpha tá a jọ ń jókòó pàdé ní kọ́bítì tá a jọ ń lọ káàkiri tá a tẹ̀lé wọn lọ bí tẹ̀lé wọn lọ òun káàkiri so lẹ́yìn àwa wá ní èmi lèmi ò ṣe legion mọ́mọ́ ní alpha ó kàn ń sọ ohun tó wù mí torí pé líìgì ló tọ́ èmi léègì àwọn ni wọ́n tọ́ mi àwọn nọ́ọ̀sì ni a fún tá a sì ń tẹ̀lé tòtí àwọn wá lémi ní mi ò ṣe dígbà fún mọ̀ ní alfa ó ń tan ara ẹ̀ ni so now ibi tí ìṣù wà lélẹ̀ lórí ọ̀lẹ́gbẹ̀ fún mọ̀ ní alfa nígbà tí mo dé wọ́n wádọ̀ mi pé league of women alpha ok mo sì a sì gbára wa nítọwọ́ tẹsẹ̀ ní tí mo wá observe tí mo sì pè wọ́n lákìísí ẹ̀ tó dá wàhálà alẹ̀ ọ̀hún ni wípé nígbà wọn wà ní alfa tèmi gbọ́yé ẹni tó bá jẹ́ ìmáàmù òlú lólórí wọn automatically àgbọ́yé tèmi nìyẹn ìmáàmù ìbàdàn ni olórí league of mọ́mù gbogbo ilẹ̀ ìbàdàn ìmáàmù ọ̀yọ́ lólórí tọ̀yọ́ ìmáàmù èkìtì lólórí tèkìtì ṣùgbọ́n wọ́n sọ pé ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ọmọ ẹgbẹ́ ni ẹ̀rí ẹ̀ wà dáadáa o wọ́n kọ lẹ́tà sí mi tí wọ́n state ẹ̀ bẹ́ẹ̀ o ó wà o wọ́n kọ sí mi tí wọ́n state ẹ̀ bẹ́ẹ̀ ah, mo wá sọ fún wọn pé ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ò lè jẹ́ ọmọ ẹgbẹ́ ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ni alága ló gbọ́dọ̀ jẹ́ chairman wọ́n wá tún wá padà wá bá mi wọ́n ní bóyá mi ò gbọ́ àwọn yìí pé ká máa operate British system mo ní ìtumọ̀ ẹ̀ ni wípé kémi jẹ́ ẹ̀yìn king kẹ́ni tẹ́yìn bá yàn ó jẹ́ prime minister wọ́n ní bẹ́ẹ̀ ni ìtumọ̀ ẹ̀ ni pé mi ni ceremonial head bóyá wọ́n rò pé mi ní gbọ́túmọ̀ kíní yẹn yé wọ́n wá ló dáa ní táwọn ń sọ ni wípé kémi jẹ́ president tẹ́ni táwọn bá yàn jẹ́ chairman mo ní wẹ̀ mo ní nomenclature ní méjèèjì president chairman olórí làwọn méjèèjì ta ló lórí nínú àwọn méjèèjì mo ní tẹ́ bá wá ní kí n máa jẹ́ president lógbómọ̀ṣọ́ mo fẹ́ kọlu líìgì gangan gan nìyẹn torí pé league of mormon alpha ilẹ̀ yorùbá edo and delta president ẹyọ kan náà la ní president general tẹ́ ẹ bá wá ń pè mí náà ní president kádébì kan ní ìsìnká wá ní akí president nígbà ọmọ náà fa Ògbómọ̀ṣọ́ tí president adé wà ńlẹ̀ ẹ fẹ́ gbé mi kọlu àwọn àgbàlagbà ní ẹ ìṣe president. torí ẹ̀ àìwá gbà pé kí mọ́ọ́mù jẹ́ olórí àfi kí mọ́ọ́mù wà lábẹ́ wọn nítorí wọn rárá ni nìyẹn náà nígbà tó yá tọ̀rọ̀ yẹn wá ń lọ wọn wá lọ wọ́n lọ rẹ́gísítà wọ́n ṣe CAC wọ́n dẹ̀ wá bá mi àjókòó pàdé kan ni wọ́n sọ mẹ́ pé yes nísìn àwọn ti ní CAC o nǹkan kan ó sì kí wọ́n kú oríire ó kí wọ́n kú oríire pé àṣeyọrí ńlá ni wípé ẹni CAC League of Women Alfa tògbómọ̀ṣọ́ àṣeyọrí ńlá ni mo ní ṣùgbọ́n àbùkù lẹ fi kan Ògbómọ̀ṣọ́ ẹ sì fi kanra yín wọ́n ní kí nìtumọ̀ àá ah, ah, èèyàn ṣe é wá yọ rẹ̀ kúrò ní abẹ́ ẹgbẹ́ àgbà ọwá ló ń dá tòun lẹ̀hún ní CAC nígbà fọ́mà náà falẹ̀ Yorùbá CAC tiwọn ló pàtàkì èyí tẹ́yìn ṣe yìí ó sọ wá dẹni ẹ̀yìn ni kò sọ wá dẹni iwájú ilẹ̀ Yorùbá kò sọ wá dẹni iwájú mo ní dẹ́n nígbà tẹ́ ti wá ní CAC ní ìsìn ara tí mo sọ tó dá wàhálà náà ni mo lé mi mi ní recognize CAC yìnyẹn o àfi táwọn bàbá tí wọ́n bá sọ pé àwọn fọwọ́ sí èmi ò recognize CAC yìí màá recognize yín gẹ́gẹ́ bí ààyè tí kálukú yín wà lógúnmọ̀ṣọ́ pé akíbàbá wa ìmọ̀ọ́mù àjẹ akíbàbá wa ìmọ̀ọ́mù mọ́rọ̀ǹkùnbí akíbàbá wa ìmọ̀ ṣùgbọ́n mi ní recognize gẹ́gẹ́ bí league of women alpha torí pé ẹ̀yin ti yora yín kúrò lábẹ́ àwọn bàbá tèmi represent wọn lógbómọ̀ṣọ́ mi ní recognize èsì yìí now the only recognition tí mo lè fún yín ò ní ju bí mo ṣe ń recognize àwọn ansarudin lọ ansarudin nurudin gbogbo àwọn dénìdénì irú recognition wọn ni màá fẹ̀yìn náà torí fáwọn náà ní CAC bíi tiyín ẹ ti sọ̀rọ̀ ayédègbé alásàlátù ẹ̀yìn ṣẹ́gbẹ́ aláàfáà mọ́ now gbàgbọ́n tẹ̀sọ́ bẹ́ẹ̀ fún ọ kò mú jàdá ní àbára wa jà à ń pàdé lóde à ń kíra wa à ń ṣe wa di olétè ni pé nígbà tán ti láwọn ní CAC ẹ̀ máa lọ sí mo wá tó béèrè béèrè kan lọ́wọ́ mo ní CAC tẹ́yìn ilẹ̀ ní yẹn ṣe fáktọ̀ ìmámù Ògbómọ̀ṣọ́ sínú constitution yín nígbà tẹ̀ ń rẹ́gísítà ẹ̀ tẹ́ ẹ bá fáktọ̀ ẹ̀ in as who kí ni position ìmámù Ògbómọ̀ṣọ́ nínú constitution yín tẹ́ ẹ fi rẹ́gísítà CAC so wọn ò dẹ̀ fáktọ̀ mi sínú ẹ̀ so kí wá ni kí n máa ṣe ń bẹ̀ so kì í ṣe pé mi ì bá wọn ṣe as individual mo ń bá wọn ṣe as individual ṣùgbọ́n mi ì bá wọn ṣe gẹ́gẹ́ bí líìgì tó dá ní registration lọ́tọ̀ tó lòdì sí èyí tí league of women alpha ilẹ̀ Yorùbá tó gbé kalẹ̀ so àárín yẹn nìyẹn then bí èmi contracting mi mọ̀ nǹkan kankan pa ẹ̀ bóyá kan bá dárúkọ yíyan mi yẹn gangan gangan gan pé lágbájá báyìí ó kó ẹ ní o ó ń threatening ní o pé mọ nǹkan kan pa yìí. ṣé mo ti. gunpowder. now mo sọ nǹkan kan lẹ́ǹkan mo ní kò wá sí kan àbọ̀rọ̀ kan tí mo sọ tí ò sí online àná mo lọ wé láwàní fún ìmáàmù kan ní ní Ògbómọ̀ṣọ́ ń ní Sapa ìmáàmù gbogbo ilẹ̀ ìsàmọ̀lọ́wé láwàní fún lánàá níbẹ̀ mo wá ń bẹ gbogbo àwọn èèyàn látòrí kábíyèsí ni mo ti bẹ̀rẹ̀ pé bàbá wa kábíyèsí ẹ ẹ má bínú ẹ gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ ẹ dáríjì wá ọmọ náà ni wá pé bàbá bá ṣe ọmọ ọmọ bá ṣe bàbá ọmọ náà ni ó bẹ̀bẹ̀ bàbá kábíyèsí ẹ lẹ́yìn tí mo bẹ̀ wọ́n mo nítorí pé Ògbómọ̀ṣọ́ lásìkò yìí ó wà lórí gunpowder any little strike ó lè dá wàhálà alẹ́ bàbá ẹ jọ ọ̀rọ̀ tó débẹ̀ nìyẹn kì í ṣe pé mo sọ pé wàhálà dé nǹkan kan gẹ́gẹ́ báwọn ṣe ń present ẹ̀ ó dẹ̀ wà lórí social media ẹ láǹfààní kẹrin lẹ́yìn tí mo sọ yẹn tán mo bẹ̀rẹ̀ sí í dá akọ àwọn èèyàn ńlá lárúgbọ́n ọ̀ṣọ́ gbogbo àwọn olóyè àwọn nǹkan nǹkan tí mo bẹ kálukú ó dà débi pàkó yìí mo dá akọ àwọn náà ní aláàjì sùrájù alímì pàkó yẹn ilẹ̀ mọ́ bínú ẹjọ́ kódà mo dárúkọ alájì Taofik Zubairu eh, Muhammadu Zubairu Lọ́balẹ́ka mo dákọ̀ àwọn ọmọ lẹ́yìn náà jọ lẹ́yìn tí mo bẹ̀ ẹ̀bẹ̀ tán mo wá ló dá gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹ̀ ń de kálukú sì dìde lórí ìdúró tẹ́ ẹ wà ẹ̀bẹ̀ bàbá kábíyèsí gbogbo ẹ̀ wà ńlá gbogbo wọn sì ní bàbá kábíyèsí ẹ̀ máa bínú lẹ́yìn tá a sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tán a sì kọrin tá a fi máa ń kí ọba láàfin pé yẹ ní yẹ yẹ lé ayé ọba kalẹ̀ ìrọ̀ nira dàbà àárọ̀ ọba lọ́hùn aṣọ lékelèké kì í dọ̀tí ọwọ́ ọ̀la ọba àdókè. mo bẹ kábíyèsí lánàá ni wọn kàn tó mọ̀ọ́mọ̀ yí ọ̀rọ̀ yẹn síbi táwọn fẹ́ lù sí ni so torí bẹ́ẹ̀ àwọn àlàyé díẹ̀ níwọ̀nba tí mo lè ṣe ni bóyá tẹ ẹ bá tún béèrè mi bóyá màá rí sí tí mo lè mú wa lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà Ọlọ́run bá mi san yín lẹ́san dáadáa ẹ mo kàn fẹ́ mo kàn fẹ́ sọ ni pé ṣe rí bẹ́ẹ̀ ṣe rí tá a rí ìwọ̀nba pé kì í ṣe pa ní information pẹ̀ ń bọ̀ ni tó bá ṣe pé mo mọ̀ pẹ̀ ń bọ̀ ni ẹ bá rí ẹ àtẹ̀lé lóbi inú mọ́sálásí ńlá là àwọn tí wọ́n bá wá pàdé yìí sálámù alaykum wa rahmatullahi wa barakatuh.